القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شديد والله عزيز ذو ìjẹ́wọ́ bẹ̀rẹ̀ nórúkọ ọlọ́run mi ọba àjọkẹ́ ayé ọba àṣàkà ẹtì ọ̀rọ̀. الله لا يخفى عليه شيء في الأرض ọba tó pọ̀ ní ipá àti agbára ọba tó ní lílọ àti bíbọ̀ ní ìkáwọ́ tiẹ̀ adúpẹ́ ò fún tòní akọ́lá júmọ̀ ẹ̀ ní gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ní nẹ́ẹ̀sì islam pátá ni mò ń kí. àwa tá a jẹ́ lẹ́sìn kejì náà mi ò yà wá sọ́tọ̀ mo kí ẹ̀yin náà pé akọ́lá júmọ̀ ẹ̀ ní. Um. àwa tá a lè ṣe ká máa gbọ́ ètò yìí lọ́jọ́jọ́ mẹ́jọ mẹ́jọ mo ń lọ́gbẹ̀ẹ́nu pé ẹ̀ṣẹ̀ pọ̀ bẹ́ẹ̀ bá ń bá wa bọ̀ lórí ètò yìí dáadáa ní gbogbo ìgbà ẹ rí i pé kì í ṣe fún ẹlẹ́yàmẹ̀yà tàbí ẹlẹ́sìn ọ̀mẹ̀sìn. àwọn nǹkan tí ò nẹ́tọ̀ọ́ táwa mùsùlùmí kò mọ nǹkan tá à ń ṣe lètò yìí fún láti yànnà náà ká sì pabì káyàbìdùn ẹ̀. pàápàá fún ọ̀pọ̀lọpọ̀ àwa tá a mọ̀ tẹ́ pé a sì mọ̀ ọ́ ipe kò lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n a fi ń rú àwọn èèyàn lójú ètò yìí wà fún káyànnà náà ká sì pàbí káyàbìdùn ẹ̀. kì í wá ṣe pé bóyá nìkan wá ní àbẹ nìkan kọ́ ṣùgbọ́n tẹ́yìn náà bá ń gbọ́ nínú ọkàn tí yín lọ́hùn ẹ̀ máa mọ̀ òótọ́ ẹ̀ sì máa mọ irọ́. láṣẹ máa ń sábà ṣe ní gbogbo ìgbà tá a máa ń mú àwọn èèyàn tó yẹ pé mùṣemúṣe wọn dá múṣemúṣe wọn sì mọ ìfun àti ẹ̀dọ̀ alukuren pàápàá nípa ká ṣàlàyé ètò lórí afẹ́fẹ́. ká má máa ṣe àwítúnwí asán mọ́ pàápàá lórí àwọn nǹkan tá a ti sọ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtàwọn nǹkan míì tá a bá sọ àbí tá a fẹ́ sọ tẹ́yìn sì máa ń gbọ́ dáadáa ìgbàgbọ́ tiwa ni pé àwọn tó ń gbọ́ wọ́n gbọ́n ju àwa tí à ń sọ lọ. أغني عنهم láṣẹ máa ń sọ pé ká tó lè gbé èèyàn wá sórí afẹ́fẹ́ láti wá máa sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n ò ní sọ kì í ṣe pẹ́ni tí ò mọ nǹkan tó fẹ́ sọ ṣùgbọ́n ó fẹ́ kẹ́yìn èèyàn ó mọ̀ ibi ó bá tún kù díẹ̀ sí kẹ́yìn náà sí kíni kẹ́tù láǹfààní àti dá sí. àwọn walladhina min qablihim. èyí ló bí ètò tá a ṣe nígẹjọ tó ní í ṣe pẹ̀lú mọ́lù nàbí píṣe kákàkiri pàápàá ṣó lẹ́tọ̀ọ́ láti sọ di aláriwo ká máa fi pawó sápò tọ̀pọ̀lọpọ̀ ni ó lẹ́tọ̀ọ́ àwọn kan sì ní kò lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n irọ́ ni àbóòtọ́ àtòmọdé ẹ̀ ń bẹ lónìí. satughlabuna wa tuhsharuna ila jahannam nǹkan tó fa ọ̀rọ̀ yìí ni pé láyé ètò níjẹjọ gbọ́lọ̀pọ̀ pé wọ́n sì bá wa sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú nǹkan tá a sọ ṣùgbọ́n lórí ètò yìí àwọn ò ṣetán láti wà lẹ́yìn ẹnìkan àbí láti ta wọn lu àwọn kan kákan fọ́ kó funfun ká sì fi yòókù lẹ̀ sọ́wọ́ Ọlọ́run. a gbàgbọ́ wípé èèyàn kankan ò lè dájọ́ bí ò ṣe ọba mi òkè ṣùgbọ́n ká mọ ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ káwa náà sì máa tẹ̀lé nǹkan tó bá tọ́. wallahu yu'ayyidu bi nasrihi man yasha. ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwa fúnra wa mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tá a mọ̀ pé kò tọ́ tẹ́ pé nínú ẹ̀ làwa ti ń jẹ ibẹ̀ náà láti ti ń mu láti ń yọṣọ láti ń sara. tẹ́nìkan bá wa bọ́ ta tó ń jẹ́ kó yíwa pé kíní yóò tọ́ bó ṣe yá ṣe bó ṣe yá mọ̀ rèé àwa mùsùlùmí ọlọ́run fi nǹkan kẹwàá àwa bọ́tà wa ní wọn máa takò wípé irọ́ ló ń pa kò rí bẹ́ẹ̀. tó sì jẹ́ wípé àwa fúnra wa náà mọ̀ pé nǹkan tá à ń ṣe yìí kò lẹ́tọ̀ ṣùgbọ́n ká wá gbìyànjú ká tún bẹ̀ ṣe ló dáa jù torí pé ká mọ̀ pé mùsùlùmí kan náà ni gbogbo wa. mi ìfẹ́ láti sọ púpọ̀ jù torí pé èmi kọ́ ni ọlọ́rọ̀ tó pọ̀ jù ti ń sọ púpọ̀ nínú ẹ̀ lónìí rẹpẹtẹ lèmi ò dé àti pé ìfáàrà lèmi sì ń sọ kẹ̀tẹ̀pẹ́ díẹ̀ àwọn ìmáàmù wa ti wà nílé tí wọ́n máa ṣàlàyé fún wa tí ó yé wa dáadáa. min dhalikum lilladhina ttaqaw rabbihim jann. imam isaac abolore muhammadu awal tán wá láti dawatul haq central mosque lẹ́mẹ̀ abẹ́òkúta àwọn náà wà nínú ilé pẹ̀lú mi ẹ̀ ń sáwọn ará lè máa. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته wa aleykum salaam wa rahmatulahi wa barakatu abdulwasi sulaiman ló kọ tèmi náà àpótí ọ̀rọ̀ ọ̀tá ètò náà bẹ̀rẹ̀ nígbà bá padà dé á ètò dáadáa muhammadu abdulwasi sulaiman bẹ́ẹ̀ bá pè bẹ́ẹ̀ òun náà ni kò tí ì jẹ́ yàrá wọn lọ lónìí á pàbí ayábìdùn yóò sì yé yín dáadáa. آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها tẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń wọlé lórí ètò tá a máa ń sábà sọ pàápàá ètò àwa mùsùlùmí òdodo tá a sì máa ń lara wa lọ́yẹ̀ lórí nǹkan tá a bá mọ̀ òun lètò yìí dálé lórí nínú ilé pẹ̀lú mi mo ní imam isaac abulọ́rẹ̀ muhammadu awa táwa láti dawatul haki central mosque lẹ́mẹ̀ lábẹ́kúta ẹ bá wa sálámù lẹ́ẹ̀kan sí fáwọn ọ̀rọ̀ عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àṣọ kan kù ní ìjẹjọ jẹ́ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpè أرو ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ làwọn èèyàn sì sọ ṣùgbọ́n lónìí ń fẹ́ kẹ́ ẹ tú yábì kẹ́pàbẹ̀dún ẹ̀ kẹ́sì sí aṣọ díẹ̀ lójú eégún tàgbà pọ́pọ́ àwọn èèyàn máa láǹfààní àti pè wọlé tó ní í ṣe pẹ̀lú ọjọ́ ìbí anabiwa muhammadu sallallahu alayhi wa sallam kí tiẹ̀ lẹ̀tọ́ kí ni ò lẹ́tọ̀ọ́ kí ni nǹkan táwọn èèyàn fi kún tó sì yá fi kún bisimilayi. inna alhamdulilahi nahmaduhu wa nashkuruhu wa nasta'inuhu wa natubu ilayhi wa natawakkalu alayhi wa nu'minu bihi wa nastahdihi innahu man yahdihi allahu fala mudilla wa man yudlil fala hadiya ashhadu an la ilaha illa allahu wahdahu la sharika lahu وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وصحبه وسلم akí gbogbo ọmọ ya wa nílé akí wa ní kíkí ọlá kíkí eléyìí tí ó dáa ju gbogbo kíkí tó kù láyé lọ kíkí tó yá sí wípé kò mọ sáyé nìkan kódà pàápàá òun náà ní kíkí tí kọlọ́n kò ṣe èmi àti ní ọmọ àlìjánnà kíkí tí ọmọ àlìjọ́nà máa fi kíra wọn níjọ́ gbèrè àlùkìyàmà òun náà ni kíkí àlàáfíà yìí kíkí tó gbé súnà ẹ̀sìn wa lérí ti ṣe gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run tí a tọrọ àlékún ọlọ́run fún anaba muhammad sallallahu alayhi wa sallam àbí ọlọ́run ọba àwọn sàhábà àwọn ẹ̀ṣà nínú àwọn ẹ̀dẹ́yàn tọ́lọ́wọ́n ọba tí ó jẹ́ kí àwọn ilé igbó ẹ̀sìn yìí látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tí wọ́n dẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ mú kan kúrò nínú tí ọlọ́wọ́n bá fẹ́ràn anabi sáyé bákan náà wọ́n tún fi kún látọwọ́ ara tiwọn. a kí gbogbo ẹ̀yàn wọ̀nyá wa nínú ẹ̀sìn a kí wa wípé a tún kú oríire ìjẹ́ mùsùlùmí a tún kíra wípé a tún kú oríire ọ̀la àti jùmọ̀ àtòní eléyìí tí ó jásí pé tí wọ́n bá tiẹ̀ ń bí wá pé kí ló sún wa débi máa kójọpọ̀ nírú àyà òní alẹ́ rí ẹni náà alukur'an tá a lè máa sọ fún àwọn èèyàn wípé àkójọpọ̀ wa tíjọ́ júmọ̀ júmọ̀ o tó ń tí bó ṣe bọ́ sí àárín ọ̀sẹ̀ tó táwọn èèyàn wà lẹ́nu iṣẹ́ tó ní kálukú wa bẹ̀rẹ̀ sí máa wá sáré pé mò ń lọ júmọ̀ mò ń lọ júmọ̀ ó yẹ ká lè rẹ́ẹ̀rí fún wọn nínú alukur'an pé ọlọ́wọ́n ba ló ní ká ṣe bẹ́ẹ̀ akéwà pé àkórèrè tẹ́lẹ̀ yìí náà ah, bákan náà anabiwa muhammadu sallallahu alayhi wa sallam òun ni anabi gbẹ̀yìn eléyìí tí ọlọ́wọ́n bá rán sí gbogbo àgbáńlá ayé anabi kì í ṣe ẹni tọ́lọ́wọ́n bá rán sí maka àbí tọ́lọ́wọ́n bá rán sí madina nìkan bí kì í ṣe pé ọlọ́wọ́n bá rán sí gbogbo ayé lápapọ̀ ni òun náà dẹ̀ ni ìdùnnú ńlá fún àwa àlè ọmọ yìí láti máa fi ṣe fáàrí láti máa fi ṣe yẹn rọ̀ pé àní muhammadu sallallahu alayhi wa sallam o là wá ń tẹ̀lé aláwa ò jẹ àgbọ̀nrín èsì lọ́bẹ̀ àdúpẹ́ fọlọ́. alhamdulilayi. ó wá bùkátà sí ká máa ṣàlàyé àwọn kankan fún wa nínú ẹ̀sìn yìí torí kí àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe olùgbàwé ètò yìí àníyàn wọn da púpọ̀ látara pé àwọn ń fẹ́ ń tọ́lọ̀ wọn bá fún àwọn lówó láti fi tàn wọ́n lé ẹ̀sìn káàkiri àgbáyé wọ́n ṣe káàkiri kì í ṣe bí nìkan kan tuntun wa ṣerú àǹfààní fún wa nínú Abẹ́òkúta àti gbogbo àwọn ibi tí wọ́n ti ń gbọ́ wa. àmọ́nà tí wọ́n ìtọ́lọ́ wọn bá gbélé wọn lọ́wọ́ ní tí wọ́n ṣe yìí àwọn ti gbówó lẹ̀ àmọ́nà tí ọrùn tàwa ìtàwa náà ń sọ̀rọ̀ òun náà ní káwa náà la òdodo mọ́lẹ̀ fáwọn èèyàn kó máa di ìbálẹ́jọ́ aburú fún wa níjọ́ gbèrè àlùkìyámà eléyìí ló tó dẹ̀ ń jásí pé àwọn kìíní gan ni kò mú òkun ẹ̀sìn wa àfi ká tọwọ́ bọ̀ fún wa torí pàlọ́ wọn bá sọ nínú alukur'an wípé alḥaqu min rabbika fala takunanna minal mumtarin ọlọ́wọ́n bá ní tó bá ti ń jẹ́ òótọ́ o àwọn ọ̀rọ̀ wọn ọlọ́wọ́n bá ìtújẹ́ òótọ́ yìí torí pé sírọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run gbogbo ẹ̀ pátálátò kìdílẹ̀ tẹ́ bá ti ń sọ fún àwọn èèyàn ẹ má fọwọ́ bò ẹ má pa ṣe ẹ ẹ má dágbọ́n sí i kò sí pé èèyàn fẹ́ àmẹ́ǹdì àwọn òfin ọlọ́run èèyàn máa ń filẹ̀ bó ṣe rí ni àbánábí sọ̀rọ̀ kan sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ dágbọ́n sí kí ló wá fa wàhálà kí ló fa àríyàn jiyàn kí ló fa takora ẹni kí ló fa ìfanfa láàrin alálàáfà lónìí nípa ọ̀rọ̀ mọ́lídìí nàbí ọ̀rọ̀ tó fúyẹ́ ni ṣùgbọ́n tó fa àwọn bàbá wa lẹ̀ yorùbá wọ́n ní amúkun ẹrù ẹ wọ́ olókìlẹ̀ ń wo ẹ̀wò sálẹ̀ ẹjẹ́ atúlá ti gbòǹgbò kábà lè fi mọ̀ yìí pé ìjó tiẹ̀ ká ní problem tó tiẹ̀ kí á ní wàhálà kan láàrin ara wa àbí ìṣòro kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn báyìí kò yẹ ká ní taba tẹ̀lé ta fẹ́ kà fún wa yìí ọ̀pọ̀lọpọ̀ wa la ń pariwo pé à ń fẹ́ itihad à ń fẹ́ ìṣọ̀kan nínú Islam kò sí ohun tó lè bí ìṣọ̀kan bí kì í ṣe ti tẹ̀lé Ọlọ́run àtòjíṣẹ́ kò sí ohun tó lè bí pípé yẹ́lẹ́yẹ́lẹ́ bí kì í ṣe yíyapa ọlọ́run àbójíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ gbójú wọn alukur'an nínú suratu nisa'i aya fifty nine ọlọ́run bá sọ ń bẹ̀ wípé ya ayyuhalladhina amanu ati'u allaha wa ati'u rasula wa ulil amri minkum fa in tanaza'tum fi shay'in farudduhu ila wa rasul in kuntum tu'minuna billahi wal yawmil akhir dhalika khayrun wa ahsanu ta'wila ọlọ́wọ́n bá sọ nínú ayá yìí ó ní yá ayyuhal ladhina amanu mo pè yín olùgbàgbọ́ òdodo àwọn sàhábà lọ́lọ́wọ́n bá ń pè mí torí àwọn eléyìí olùgbàgbọ́ òdodo àwa tá a tẹ̀lé wọn àwa náà máa bẹ ọlọ́run pé kó jọ kó ṣe wá ní olùgbàgbọ́ òdodo torí ẹ̀ káwọn kan sọra wọn ní orúkọ àwa ni muminun a wọ́n ti kọjá àyè wọn àfi káwọn kan lóbìnrin kóra wọn jọ pọ̀ kọ́ ní àwa ni mu'minat a ah, wọ́n ti kọjá yìí wọn èèyàn kò gbọ́dọ̀ máa zakara rẹ̀ kó pẹ̀rẹ̀ lórúkọ yìí àwọn tí wọ́n ń jẹ́ ti lọ ṣùgbọ́n kí làwa ń jẹ́ ta gbọ́dọ̀ pera wa òun náà ni muslimun muslimat àwa ń bí ọlọ́run kó jẹ́ ká di mu'minun kó jẹ́ ká di mu'minat ilé ìjà kéèsì ọlọ́run ọba pe àwọn ẹni tàná yìí tó yẹ pé pípé tó fi ń pè wọ́n ó fi ń pè àwa náà tòní ó ní ati'u Allaha wa ati'u Rasula ẹ tẹ̀lé o gbogbo àṣẹ ọlọ́run ṣe ọlọ́run tó bá ti ní kẹ́ ẹ ṣe ẹ tẹ̀lé má ṣe tẹ́ bá ti rí nínú alukur'an ẹ filẹ̀ má ṣe bákan náà tó jíṣẹ bá sọ etele tẹ̀lé ẹ tẹ̀lé àṣẹ anabi sallallahu wa sallam wa ulil amri minkum ẹ dẹ̀ tún àwọn tí wọ́n jó lórí yín nípa àkóso ọ̀rọ̀ ẹ̀sìn àbáwọn olórí yín níbi àwọn alámọ̀rí nǹkan mìíràn tí o bá ti lọ ẹ wá wo bí tá a dé yìí ibi tá a ti ń da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn rèé láwùjọ tiwa eléyìí tó ń bí wàhálà eléyìí tó ń bí ìtakora ẹni eléyìí tó ń bí ìfanfà láàrin àwùjọ tí gbogbo àwọn àfà gbogbo àwọn ọmọ kéwù gbogbo àwọn àyímà ìmáàmù ìmáàmù ìmáàmù gbogbo àwọn ṣùyóhò tí gbogbo wa bá lè mójútó àyà yìí ká lọ wò ó ká tún wò dáadáa a rí i pé gulegule wa nípa ìmáfẹ́ juwọ́lẹ̀ fúnfin ọlọ́run nípa ìmá bára wa ṣe fanfa ìmọ̀ takora wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn àrípé gulegule ìyá wálẹ̀ oníkálukú àpàrà síbi ń tọ́lọ́wọ́n bá ń sọ ń bì ọlọ́wọ́n bá ní fọ ìntànà zaatun fi ṣe in tí fàǹfà bá wáyé láàrin yín táàríyànjiyàn bá wáyé láàrin ẹ̀yin mùsùlùmí táàríyànjiyàn bá wáyé láàrin ẹ̀yin tẹ́jọ́ lórí ẹ̀sìn ẹ̀yin àfẹ́sìn táwọn èèyàn ń gbọ́rọ̀ lọ́rọ̀ lẹ́nu yín nínú kútùbà jùmọ̀ ni nínú wàásù rédíò ni torí tíìvì ni wáàsí ìta gbangba ni wáàsí bí ìyàwó àbíbí kọ́mọtẹ́ láǹfààní àti báwọn sọ̀rọ̀ ọlọ́run intanaza'atun fi shay'in tó bá ti ṣe fanfa lórí ọ̀rọ̀ kan fi shay'in lórí nǹkan kan yóò kó jẹ́ nínú àlámọ̀rẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹgbọ́n tọ́lọ̀ wọn bá wa wí. farudduhu Allah. ẹ má fọ wàhálà mọ́ ẹ má takora yín mọ́ ẹ má kàn máa jiyàn mọ́ solution ti wà ń lẹ̀ fún yín kí ni solution náà farudduhu Allah ẹ dá iṣu tẹ́ ń fa ìpadà sínú alukur'an sọ́dọ̀ ọlọ́run ọba ẹ lọ wò ó ṣé wàá nú ẹ̀sìn wa. wọ́rọ̀sọ̀l ẹ tún dá padà pé ṣé ànábì ní ká ṣe ṣé wàá nínú ẹ̀sìn wa àbí kò sí ń bẹ̀. ẹ rí i pé ń bì ọlọ́run ọba tó wá sọ pé wà á wúlil amúre mi nǹkan kò wá dárúkọ àwọn yẹn mọ́. ó ti kó àwọn náà padà sínú ẹni tó lè máa ṣe fáǹfà. ó wá ní tí wàhálà bá ti ń ṣẹlẹ̀ láàrin gbogbo ìmáàmù ìmáàmù láàrin gbogbo àwọn àfa ṣèyóhù ṣèyóhù ṣèyóhù àwọn ṣéhù ṣéhù ẹ dá ọ̀rọ̀ yìí padà ẹ lọ wo náà Al-Qur'ani ṣé wà ń bẹ̀ anabi ni ká ṣe kó mọ sallallahu alaihi wasallam ó dẹ̀ kọ́ wa náà ṣe àwa ń falà ní wa láwùjọ lónìí àfẹlẹ́ aṣọ méje ni kó mọ àfẹlẹ́ aníjọ mẹ́jọ ni ṣẹ́rí ṣùgbọ́n kò yẹ kó là wá lóògùn kákan lọ́wọ́ ní hadith anabi ìjọba ní anabi ni ká ṣe alayhi alaihi wasallam tábà ti rí ń bẹ̀ kò sí tó kàn lẹ́yìn rírì yẹn ju jíjuwọ́lẹ̀ lọ ká má tún fa máa àwa rí pàdé sànábì òun náà nítan bàbá wa ń kà tó fi gbé súná gbogbo ayé náà jáde yu'aku anil mawludi yawma sabi'ihi wa yuhlaku wa yusamma yawma sabi'ihi tàn bàbá wa ń kà yìí an bí ọlọ́run tó kù láyé nínú wọn kọ́lọ́n tó bàbá wa fẹsẹ̀ wọn nílẹ̀ dáadáa lórí ìdúró ti ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ àwọn tí wọ́n ti lọ nínú wọn ọlọ́run bá wa ṣàmójú kúrò níbi àwọn àṣìṣe wọn bá wa gba dáadáa eléyìí tí wọ́n ṣe lẹ́sìn fún wọn. àwọn bàbá yìí ń fi àdìsí yín nílẹ̀ ní gbogbo obì kó mọ́ olóòlù wà nínú ìwé tí wọ́n fún àwọn òbí ọlọ́mọ yàmọ̀ sàbẹ̀rìhì ọjọ́ keje tí wọ́n bá bímọ. àdìsí ti clear everything tí ò bùkátà sí ká tún máa fà á mọ́. bákan náà a tún wá ṣàríyànjiyàn lónìí lépa ọ̀rọ̀ pé mọ́lídìí nàbí ìjà lè máa ṣe àbá lè ṣe àtúnwá padà sínú àdìsí ànábì sallallahu alaihi wasallam nígbà tó yẹ pé sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn náà ń sọ eléyìí kì í ṣe ọ̀rọ̀ ọrúgbìn eléyìí kì í ṣe ọ̀rọ̀ eléyìí kì í ṣe ọ̀rọ̀ carpentry work gbogbo tá à ń sọ yẹ ọ̀rọ̀ ẹ̀sìn ní tá a bá ti ń sọ kálọ̀ onú alukur'an kálọ̀ onú hadith anabi sallallahu alayhi wa sallam àdàsọ kọ́ìdà kan fún wa nínú ìdánilẹ́kọ̀ọ́ wa kan tó ti lọ sẹ́yìn al-aslu fil ibada at-tawqif gbogbo tá a bá ti ń pèlè ẹ̀sìn ká tó ṣe àfi ká tó àpúfù wa pé ká ṣe ẹ̀rí tó àpúfù tá fẹ́ ṣe yẹn àfi bóyá hadith ni àbáyá alukur'an àwa wọnú alukur'an látòkè délẹ̀ àwọn hadith anabi látòkè délẹ̀ sallallahu alayhi wa sallam àwa ríbi tí anabi ti ṣe mọ́lẹ́dì àríbi tí ọlọ́run ti ní ẹ̀ ṣe mọ́lẹ́dì fún torí pé ẹni ńlá ni lọ́dẹ̀ mi ọlọ́run àtúnwá wo inú atharu àríbi tí àwọn sahaba ti ṣe ọ̀rọ̀ bá pin bọ́rọ̀ ṣe glass bus stop nìyí ni ò wá là wá lóògùn mọ́ ẹni tó wá ní ká ṣe lónìí àwa ń béèrè pé kí nìdí tí wọ́n fi ń ṣe bolo ti rí ní nẹ́ẹ̀sìn ó lọ nífẹ̀ẹ́ anabi ni a ní good of you ó nífẹ̀ẹ́ anabi lóòótọ́ barakallahu fik ah ìfẹ́ tí wọ́n ní sànàbì nkọ́kọ́ tí ó ti kúrò ń bẹ̀ ó ó fọ́lò nǹkan méjì sànàbì ní ká mójútó nípa àlámọ̀rẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn àwọn olùmọ̀ ẹ̀sìn dẹ̀ gbé méjèèjì náà kalẹ̀ ọlọ́run náà sọ bẹ́ẹ̀ nínú alukur'an wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu ddina hunafaha ààrẹ ikhlas torí tọ́lọ́n ló ṣe fẹ́ ṣe ààrẹ níbi tó fẹ́ ṣe àrípé nítorí ara tiẹ̀ ni ah o ti wá ń pàpẹ́ mọ́ra pé torí ọlọ́run ni wọ́n ṣe fẹ́ ṣe é ló ṣe fẹ́ ṣe mọ́lẹ̀dì anabi ló fi ń gbélárugẹ òfin pa anabi lé ní àti wá rí i pé nínú ọ̀rọ̀ ẹ̀ báyìí ó ti ń pàpè mọ́ra pé wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ anabi ni àwa fẹ́ bẹ́ẹ̀ jiyàn mọ́ lórí ìfẹ́ yẹn torí pé n tó pamọ́ sọ́kàn ni ibi tó kù tá a fẹ́ bẹ́ẹ̀ jiyàn sí ni pé kọ́lọ́hún tó lè gba ìjọsìn lọ́wọ́ ọrú àfi ká torí mùtábà n ṣe nítorí tọ́lọ́hún ẹ̀mí ẹ̀ mọ́ ló fi ṣe ìfẹ́ ànábì ló fi ṣe ṣàwárí ẹ̀rí pé ká ṣe bẹ́ẹ̀ ta ló fi jọ ṣànàbí ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ṣó ṣe fúnra ẹ̀ ṣàwọn sàhábà ṣe àwárí yẹn ọ̀rọ̀ ìdà gẹ́gẹ́ bí àpẹẹrẹ kéèyàn ló ń wo àdúgbò kan nínú Abẹ́òkúta yìí bíi lẹ́mẹ̀ lápẹẹrẹ òun wá rí pé bùkátà sí pedestrian bridge bíríjì ẹlẹ́sẹ̀ tí wọ́n fi ń sọdá òpópónà márosẹ̀ ó wá lóun fẹ́ lọ ṣe sílẹ̀ mẹ́tò nípa òun rí pé bùkátà sí kí wọ́n ṣe síbẹ̀ kò wá gba permission ẹ wà níyàn dáadáa kò lọ kò follow protocol kò lọ síbi tó yẹ kó lọ lọ́dọ̀ àwọn ìjọba kó wọn sọ fún pé ṣé ó yẹ kó ṣe àbí kò yẹ kó ṣe ṣé òun ló máa ṣe àbáwọn àwọn máa ṣe ẹ̀rí kan sọ fún pé individual kọ́ ló máa ṣe léyìí ìjọba ló máa ṣe báyìí la dẹ̀ ṣe ń ṣe báyìí la dẹ̀ ṣe fẹ́ ṣe àníyàn ẹ̀ dá lóòótọ́ àkíyèsí ni kí wọ́n pè wá sí ìwọ kọ́ ló fẹ́ implement ilé ìfúnra ẹ̀ tíyẹn bá dédé bọ́ síbẹ̀ tó náà níyàn ń da tó wá gbé búdòsà débẹ̀ tó ń wọlé àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí kó kíní bolẹ̀ tó ń halẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ tó ní mo fẹ́ ṣe dáadáa fẹ́ yàrá àdúgbò yìí ni mo rí kó mọ́tò gbẹ̀yàn kan bí ẹja kan náà ni à àníyàn dá lóòótọ́ ṣùgbọ́n tó fẹ́ ṣe yìí ta ko tó yẹ kó ṣe eléyìí já pẹ̀rẹ̀ kan ìta fẹ́ kí gbogbo ẹni tó lòun ṣe kankan nínú ẹ̀sìn lónìí táàrí àpúva kíní látọ̀dọ̀ ọlọ́run àbójíṣẹ́ kí lànàbí sọ fún wa ẹnikẹ́ni tó bá ṣe nǹkan kan nínú ẹ̀sìn yìí ni ohun tí ò sí pilẹ̀ fún nínú ẹ̀sìn yìí tó ń wá ṣe ń bẹ̀ fọ̀húnwárọ́dù ó ní ọlọ́run á dàlú láyà kò ní gbà lọ́wọ́ ẹ̀ ẹ wá wàhálà lásán àṣedànù lásán sílẹ̀ tara báyìí àti ẹ̀ wá padà wá rí ó wà glẹ́rìn wípé àwọn ẹni yìí ń tó fojú hàn rèkété ni pé wàláhì wọn parọ́ màánà bì ní kì í ṣe fẹ́ẹ̀ ni wọ́n ní ó dẹ̀ wọlé àpẹẹrẹ ọlọ́run ọba ní in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhibbukumullah tí wọ́n pé lóòótọ́ lè bá nífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́ lè bá nífẹ̀ẹ́ ọlọ́run lẹ́dẹ̀ nífẹ̀ẹ́ òjíṣẹ́ ọlọ́run ẹ tẹ̀lé anábì yìí tí mo rán sí anábì ni èmi ní ká ẹ tẹ̀lé ẹ lọ́wọ́ bàbá tó fẹ́ ṣe mọ́lídì ẹ lọ́wọ́ ṣéèkù tó fẹ́ ṣe mọ́lídì ẹ lọ́wọ́ ìmáàmù tó fẹ́ ṣe mọ́lídì ó lè máa fa irun gbọ̀n hadith anábì dẹ̀ fi nílẹ̀ fún wa pé ká fi irun gbọ̀n wálẹ̀ ìbọ̀dẹ̀ ni wọ́n nífẹ̀ẹ́ anábì ò wá tẹ̀lé níbi irú eléyìí sallallahu alayhi wa sallam ah bàbá yìí jiyàn pé òun fi irun gbọ̀n lẹ̀ o ó yà ó kó ṣòkòtò ẹsẹ̀ yìí anabi sallallahu alayhi wa sallam ní ma asbala minal ka'bayn minal izari fafi nnaari ó ní tó bá ti kọjá kókó ẹsẹ̀ wa nínú aṣọ táwọn ọkùnrin ń wọ̀ nínú ẹ̀sìn yìí anabi ní iná ni ó ń jẹ́ gbọ́dọ̀ kíámọ̀ ó lóun ò rí hadith yẹn rí hadith fẹsẹ̀ rí lẹ́ni ẹlòmárì rẹ ti gbọ́ báyìí lónìí ẹ̀ ṣàtúnṣe tẹ́ nífẹ̀ẹ́ anabi àwọn ti rìsáàsì ti máa lọ ṣe báwo lànà bí ṣe múra báwo lànà bí ṣe ń sọ̀rọ̀ báwo làwọn ìyàwó ànábì ṣe rí ẹwà àwọn ìyàwó níyàwó tẹ́ ń fáyé wọn rí ẹ̀hún tẹ́ ń fojú wọn rí ẹ̀dẹ̀lẹ̀ nífẹ̀ẹ́ ànábì àwọn ìyá ẹ̀dẹ̀ ń kírun ọ̀bú ẹsẹ̀ àwọn ìyá ẹ̀dẹ̀ ń kó sí white white ẹ̀dẹ̀lẹ̀ nífẹ̀ẹ́ ànábì ṣé white white ni àwọn ìyàwó ànábì owó kiri àdúgbò sallallahu alayhi wa sallam ṣó na àwọn sahaba àwọn sahabat sahabiyat ṣó na àwọn náà wọ̀ kiri àdúgbò kàlà ńkọ ẹ ṣé wàá fi mọ́ra ànábì yìí ìmọ̀ra àwọn sahabiyat àwọn sahabat yìí obìnrin wa yìí náà nínú ẹ̀sìn sọ fi túmọ̀ sí pé a ti mọ̀ pé tànjẹ lásán ni téèyàn bá nífẹ̀ẹ́ yàn ẹni tíyàn bá nífẹ̀ẹ́ yìí ònìyàn máa ń tẹ̀lé níbi gbogbo ohun tẹ́nìyàn bá ń ṣe èèyàn máa kọ́ṣe ẹ̀ èèyàn máa gbogbo múra gbogbo sọ̀rọ̀ sí ẹ̀ gbogbo ṣe sí ẹ̀. anabi sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ tá anabi kọ́ wá pọ̀ rẹpẹtẹ sallallahu alayhi wa sallam àlè kátàn ṣàwọn pẹ́yìn òkúnkún mójútó ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí nínú ẹ̀ bá a ṣe wà nínú islam yìí a ti mọ̀ pé ìwọ ni ká máa fọwọ́ sí jẹun ṣé àwọn pẹ̀yìn kì í kọ́ fún ọmọ yẹn kì í kọ́ fún ìyàwó yín kódà yín gan pàápàá bẹ́ẹ̀ ṣe jẹ́ àfa bẹ́ẹ̀ jẹ́ mọ́mù tó mọ́lídìí náà lẹ gbé sórí ẹ̀ kì í kọ́ ẹ̀kọ́ kan dẹ̀ nìyẹn nínú àwọn tó yẹ ká mójútó nínú tẹ̀síáhùdù wa tá à ń ṣe lórí irun ẹ̀wẹ̀n tó lóun fẹ́ tẹ̀lé anábì là ń ká alẹ́ fún wa yín tó yẹ ká mójútó rè o tẹ̀síáhùdù tá à ń ṣe lórí adela nífẹ̀ẹ́ anabi adẹ́nkan ọ̀yá yìí jọ à ń kó wọn níbi àsọ̀látù sunday sunday tí ò sí nínú ẹ̀sìn wa kò sí nínú ẹ̀sìn wa pàápàá wọláhì káwá fa kálá mọ́lẹ̀ fáwọn èèyàn torí pé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń jáde láyé tí wọ́n dẹ̀ ti ní gbẹ́kẹ̀lé nínú àwọn àfa ń tán gbé lẹ́nu wa ni wọ́n ń tẹ̀lé ẹlòmíín ń gbọ́ eléyìí àmọ̀gbà tọ́lọ́ wọn bá sọ pé ń padà sọ́dọ̀ wọn ọlọ́run tí ò bá fi lè gbódodo bẹ̀ kó gbọ́ kó mọ́ òkun bẹ̀ tó bá padà dọ́dọ̀ ọlọ́run àwa wà nínú ẹni tó máa fi ṣẹ̀rí kí n tí mo gbọ́lẹ̀ náà fún alágbájá ni mò ń tẹ̀lé èmi náà mọ́ tẹ́lẹ̀mí bá ti wá gbòdodo yìí tó bá ti filẹ̀ lónìí àwa ti gba aládàá ti wa tẹ́lẹ̀mí bá gbọ́ tó bá kọ̀ tó lóun ò filẹ̀ àwa ti gba aládàá ti wa lóbi jẹ́ sẹ́gun tọ́lọ́ wọn bá sọ ó náà ní pé wọ́n máa ala rasuli illa albalag ń ta ara àwọn òjíṣẹ́ ó náà ní kí wọ́n sọ fáwọn èèyàn kì í ṣe pé wàhálà tiwọn ni pé àwọn èèyàn ṣàgbọ́dọ̀ gbà tipátipá rárá kọ́ máa lọ fàdúrà àwọn èèyàn lọ́wọ́ pé Ọlọ́run jẹ́ kí wọ́n gbà sólátara báyìí akamójútó àníyàn kájá káníyàn wa da bákan náà ká mójútó iṣẹ́ tá à ń ṣe táníyàn bá da tíṣẹ́ ò bá da ọlọ́run ọba ò ní gbàjọ́sìn tíṣẹ́ bá da táníyàn ò bá da ọlọ́run ọba ò ní gbàjọ́sìn ṣẹ́rí pé wàhálà dé àfi kí méjèèjì wa da àǹbí ọlọ́run ọba kó jọ kó tún àwùjọ mùsùlùmí ṣe kó jẹ́ kí ìsìláàmù yìí kó jọ kó túbọ̀ yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ó máa ń dùn wá púpọ̀ wàláhì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí wọ́n fẹ́ ṣe islam ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwa tá a já fẹ́ sìn à mo tún tún sọ ọ̀pọ̀lọpọ̀ àwa tá a já fẹ́ sìn tá n ṣe wá sí tá n sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn àwa ni wọ́n ń wò ó ń tá n sọ ni wọ́n ń tẹ̀lé o ń tá n ṣe ni wọ́n ń rí o táwa bá ti dúró tá a ti ń lámọ́lẹ̀ fún wọn tá n sọ òdodo bẹ̀ fún wọn ẹ̀rí pàwọn èèyàn náà ṣe tán àti tẹ̀lé òdodo ṣùgbọ́n táwa bá ti ń fi dúdú pé funfun fún wọn tá n pàṣẹ tá n bolójú fún wọn àwọn ènìyàn náà sọ sábẹ́ pé wọn kò fẹ́ ṣe tẹ́lẹ̀ náà sílẹ̀ tara báyìí ó dọ̀wọ́ ẹnì kankan wa àmánà ńlá lélẹ̀ yàfi ká sọ mọ́lídì ṣíṣe nínú Islam lẹ́ẹ̀kan sí ká tuntun sọ àdádálẹ̀ ni o ayẹyẹ mọ́lídì ṣíṣe àdádálẹ̀ ni o ohun tó máa tún Islam ṣe tó máa jẹ́ kí Islam lálàáfíà láwùjọ káwọn èèyàn gbádùn Islam kẹ́ni tí kì í ṣe mùsùlùmí pàápàá tún ní interest láti embrace Islam òun ni ká fi sunna anabi train àwọn èèyàn báwọn mi ṣiṣẹ́ sìn ká fi kọ́ àwọn èèyàn ohun tó máa jẹ́ kí Islam máa dàrú máa àwọn èèyàn lójú òun náà ni bid'a an bẹ Ọlọ́run kó jọ kó má ṣe wa ní oníbídà anabi sallallahu alaihi wasallam ní parí nínú hadith yìí ó ní iyyakum wa iyyakum wa muhdathatul umur anabi ní dọwọ́ yín ẹ ṣọ́ra yín kúrò níbi àwọn àdádálẹ̀ o níbi omi o ti sọ nínú hadith kan náà nínú àwọn aṣọ kẹ́yìn anabi ó ní alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin ó ní dọwọ́ yín ẹ mójútó bí mo ṣe ṣe sìn bẹ́ẹ̀ náà ni kẹ́yìn náà ṣe ṣe tí anabi sọ pé alaykum bi bid'a bisunna lànà bí sọ kí ni wọ́n wá bẹ̀rẹ̀ sunna fún aleikum bisunnati ó dọwọ́ yẹn tẹ̀lé sunna mi ànábì tí a bá lóun ò ṣe a sọ fún apá islamu huwa suna wa sunnatu hiyal islamu islamu gan ni sunna ànábì ìlànà ànábì bó ṣe ṣe sìn ìlànà ànábì bó ṣe ṣe ni n tàn pé ní islam àmì ọlọ́run kó jọ kó fi òdodo hàn wá kó jẹ́ kí a lè gbọ́ kí a gbà bákan náà kó jẹ́ kí a lè tẹ̀lé àdàbí ọlọ́run fi irọ́ hàn wá kó jẹ́ kí a dá irọ́ kó dẹ̀ jẹ́ kí a lè yẹra fún allahumma arina alhaqa haqa warizukna tibacahu wa arina albaatula baatula warizukna tinabahu wasali allahumma wasalim wa baarika cala muhammad wa cala aalihi wa asxaabihi wasalama taslima kathiira. ọ̀rọ̀ òun náà lè ti gbọ́ nínú ilé yìí mo sì nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà ti mọ bí a fèsì yìí a sì ti mọ nǹkan tó yẹ ká ṣe pàápàá irọ́ ni òótọ́ ọ̀rọ̀ ni a ti mọ díẹ̀ bá àti ẹ̀ púpọ̀ nínú tí wọ́n sọ yìí tábàkọ̀rọ̀ dé a ó ṣe ojú òpó lẹ̀ ẹ bá wa dá sí ẹ jẹ́ ká dókè lọ. walakin la'anahumullah walakin la'anahumullah bi kufrihim fala yu'minuna illa qalila yaa. أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم آمنوا بما نزلنا مصدقا لما معكم من bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń wọlé padà lórí ètò náà ni a ṣì wà pẹ̀lú imam isaac abọlọ́rẹ́ muhammadu awal tán sọ̀rọ̀ fún wa pàápàá tó ní ṣe pẹ̀lú maulid nabi ọ̀dà zero eight zero five eight eight five zero eight eight five àti zero nine zero thirty thousand eight eight five gbogbo ọ̀rọ̀ tá a bá sọ láàrin ìṣẹ́jú kan tó bá ti ju ìṣẹ́jú kan lọ ẹ má bínú ẹ̀rọ owó fẹ́ rè kó sì jẹ́ nǹkan tó bá nǹkan tá à ń sọ yìí mu bisimilá ìpè àkọ́kọ́. asalaamualeykum warahmatulahi. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yín sà ìgbọ̀lẹ̀ tí ń pè. islam abẹ́ kí àwọn bàbá ìmáàmù wa ni. ń gbọ́ orúkọ yín gbọ́lẹ̀ tí ń pè àdẹ̀dúpẹ́ lọ́dún wọn pẹ̀lú àwọn àlàyé tí wọ́n ṣe fún wa lórí ètò yìí torí àwọn nǹkan yẹn ti gbóra ìgboro kan táyọ̀n jẹ́ ẹ̀dẹ̀ tí ń fẹ̀ gan. orúkọ yín sà ń gbọ́lẹ̀ tí ń pè. náà badmus ló ń sọ̀rọ̀ lábíọ́láwé. lábíọ́láwé bisimilá. Hmm, ṣùgbọ́n àdúpẹ́ fún ọlọ́run fún àǹfààní tí wọ́n ní láti gbé irun wọn wá sórí ètò yìí. àdẹ̀dúpẹ́ lọ́wọ́ tí ẹ̀yin náà sọ mọ́rọ̀ nígbà tẹ́ ń ṣe introduction alákọ̀ọ́kọ́ pé láti lè mọ òótọ́ táwọn èèyàn bá lè máa tẹ̀lé e torí pé àwọn èèyàn pọ̀ tán wà ní òkùnkùn àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fáwọn tí wọ́n gbówé lẹ̀ fi ṣe ètò yìí ọlọ́run kó bá ràn wọ́n lọ́wọ́ ọlọ́run jẹ́ ká dúrà tí wọ́n náà gbà ọlọ́run dẹ́ túbọ̀ fòdodo hàn wá kó jẹ́ ká lè súnmọ́ kó dẹ̀ jẹ́ ká dá irọ́ mọ̀ ká lè sá fún salaam wa rahmatulahi. wa salaam wa rahmatulahi barakatu zero eight zero five eight eight five zero eight eight five àti zero nine zero thirty thousand eight eight five hello hello. ẹ bá ti pè wọlé ẹja pa rédíò wa ká sunkún ń bẹ̀ dáadáa zero zero fifty eight eighty five zero eight eight five àti hello. ẹ pa rédíò yín yẹn ká lè gbọ́ yín dáadáa sà. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. orúkọ tèmi ni abdulwa sinna láti elite. láti elite. bisimilayi an gbọ́n. ọ̀sán ọ̀sán kí ọkùnrin látara ọlọ́run bá fún ládàá hello à ń gbọ́ yín à ń àti zero wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. orúkọ tèmi ni táyé dápà ọmọ ìrẹ́gbà láti ìlú abẹ́òkúta. à ń kéyìn ẹkú dédé àkókò yìí. mo kí àwọn wa púpọ̀ púpọ̀ àlàyé láti ẹ̀sìn bí wọ́n lè pé wọ́n lè bí ṣé gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ni kò dáa ni àbí kò tẹ̀ dára rárá ṣe bá ṣe kọ́sọ̀ ọ̀rọ̀ kò tí ì lé ní alẹ́ àwọn ẹgbẹ́ gbé wọ́n ṣe wọ́n máa ṣe wọ́n wọ́n máa máa ṣe oríkì ànábì wọ́n máa máa fọ àwọn àdúgbò ìwé wọn ṣe oúnjẹ wọn lórí ijó tí kò dáa. ẹ ṣe púpọ̀ a ti gbọ́ ìbéèrè yín táyé tápà láti ṣàjẹ́ àbí kọlọ́nkì ó mọ̀ ṣàtìbọ̀ bá ṣe àlékún ìtọ́sọ́nà fún yín. àmín wọ́n ní ṣé bí wọ́n ṣe ń ṣe ni kò dáa ni àbí kò dáa rárá láti ìpìlẹ̀ ìpìlẹ̀ rẹ̀ gangan ni pé kò sí nínú ẹ̀sìn kò sí bá a ṣe lè pákéjì ìgbẹ́ tó tó dìwọ̀n ìgbà tó bá ti jásí pé ń tá a pè nípìlẹ̀ kínní ni pé ẹ̀gbin ni ẹ̀gbin náà ni ká pè é àní kò sí nínú ẹ̀sìn nípìlẹ̀ pé ká láà ń ṣọjọ́ òbí fún ànábì sallallahu alaihi wasallam káwa náà tiẹ̀ kọ́kọ́ gbé sínú làákàyè yàtọ̀ sí pé bóyá n káyà alukur'an àbí hadith anabi sallallahu alayhi wa sallam jíwòrò ọrùn kéèyàn máa ṣojú ọbí fò kú ọrùn sẹ́ríkì béèrè yìí béèrè tó yẹ kó ní kálukú béèrè lọ́wọ́ ara yẹn ni anabi máa ti kú ní tí kì í ṣe one thousand years sẹ́yìn àwọn yẹn wá náà wọ́n ṣojú ọbí fún ẹni tó ti kú ṣé bí oníkálukú náà ló ní bàbá ló ní bàbá bàbá bàbá bàbá tí wọ́n ti kú ti pẹ́ kí ni tẹ̀ ń ṣe fún wọn ẹ̀ lẹ́ ń ṣe remembrance ẹ̀ ń ṣòkú ẹ̀ ń yẹ́yìn òkú padà

ẹ parí de yín. hello. hello sir. hello. ṣé iye kọ́tù ìjọba bẹ̀ sọ ní pé tá a fà sọ nǹkan tó náà fà sọ rọ́bìṣì náà sọ o. ẹ parí de. rọ́bìṣì ni o rọ́bìṣì náà fà sọ. salaamaleykum. wa aleykum salaam. rọ́bìṣì ni kò sí ọkùnrin tó wà ń bẹ̀. ló ti yẹ báyìí sọ rọ́bìṣì ni. ẹ ṣe pọ̀ an ni kata in sɔn ni ko si o ta dɔn bɛ. ɛɛ kò sɔgbɔn t'a fi ni rírọ àwọn yaba yìí an bɛ Ọlọ́run ba ko jọ kuma sɛba wa fi wọn ma na. ɛɛ biiru yɛ sewa ni gbɛya anabi naani yɛ sɔlɔlɔ alo sa anabi sewa ti àwọn yɛn ni wéere ni ìsɔkusɔlɔ sɔ o da pan jɔ ni ti fɔ ba wọn na anabi ti ja wéere sɔlɔlɔ alo sa ẹni tó fẹ́ lan kúrò ní bi orí ibu kúrò ní bi anu kúrò ní bi ìyá iná njẹgbẹrẹ kíámọ wọn ni wéere ni wọn lan jɔ ni ti fɔ ba nìkan ti se lɔpɔlɔ sisan anaba wa sọ̀rọ̀ lónìí tí wọn bá pè nínú orí tí wọ́n sọ sáà nàbí sallallahu alaihi wasallam kó lè dùn wá àdúrà tí màá ṣe fún ọmọ àyà tó pè é ó náà ni pé mò ń bẹ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ìròyìn àtàwọn èèyàn bíi tí kọlọ́n kójọ kó bá mi fi òdodo yé yín ní kòpẹ́kòpẹ́ ilé náà àdúrà tẹ ní bùkátà sí. àmín hello ẹ parí di oyin yẹn. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. usman sambo láti adéọláwì. orúkọ yín sà. Osman láti Abẹ́láwé. láti Abẹ́láwé àgbọ̀ yín. ntẹ́mi fẹ́ bẹ̀rẹ̀ ni pé ọmọ tí a bí ní aago kan ságo mẹ́rin òru sọ́mọ àná ni abẹ́mọ èmi. ìbéèrè yín ti ó ti clear ọmọ tí a bí ní aago kan òru sí bí aago mẹ́rin òru wọ́n ní ìgbà wo la bí ọmọ náà lápẹẹrẹ òru tá a lò mọ́jú sí àárọ̀ yìí tilẹ̀ fi mọ́ yìí ọmọ tá a bá bí ní òru yẹn ọmọ yẹn ọmọ ọjọ́ júmọ̀ ni torí pé látìgbà tó òòrùn ti wọ̀ lánàá àlàmísì látìgbà tó òòrùn yẹn ti wọ̀ òun náà ni a ti bọ́ sí ọjọ́ júmọ̀ mọ́gìrìbì tá kí yẹn inú ọjọ́ júmọ̀ ló bọ́ sí kì í ṣe mọ́gìrìbì ti èyí tí ó jẹ́ tijọ́ àlàmísì sọ afẹ́kẹ́lẹ́ yìí wá dáadáa ọmọ tá a bá ti wá kí látìgbà tí òòrùn bá ti wọ̀ báyìí ọmọ yẹn látìgbà tó òòrùn ti wọ̀ lánàá ọmọ tá a bá bí gbà náà títí di sìn títí di kó òòrùn tó wọ̀ lónìí ọmọ ọjọ́ juma ni twenty four hours yẹn ó wá lè má ó lè dín ó lè lé ní hours ṣùgbọ́n òòrùn wọ̀ àti òòrùn yọ òun náà ni káfí calculate ẹ̀ wallahu alam. hello. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọlọ́run ló kéré ìmọ̀ nìfàsí wa. mo kí wọn púpọ̀ mo kí wọn ẹ jọ ẹ jọ nítorí ọ táyé ṣe wà ní ilé ayé ìtọ́jú dá ẹni tó sọ̀rọ̀ sí rìsáàsì lẹ́ẹ̀kan yìí pé kìnìún kan kìnìún kan ó tó pẹ́ rárá ó ti jẹ́ kẹ́ ẹ ti kọ́ọ̀tì pé dára ni mi máa ń sọ pé mi máa ń sọ pé ẹni ọlọ́run mọ́ láti jà ìrìn ni ní láti nǹkan ti rí ẹni yẹn tó ti sọ̀rọ̀ kọjá yìí ó ti jẹ́ kẹ́ ti dé ìpìlẹ̀ tipẹ́tipẹ́ and then nǹkan tí àbá wa sọ èmi gan mo sì máa ń yìn máa jiyàn gẹ́gẹ́ bó ṣe máa ń gbé àwọn ìmọ̀ọ́mù oríṣiríṣi wá sórí rédíò mo láìpẹ́ nǹkan tó sọ mo láìpẹ́ nǹkan tó sọ dáadáa so ẹ jẹ́ ká máa gbẹ̀yìn lọ. ẹ ìdí tá a fi gé ó nítumọ̀ ń bí torí tá a bá gé yóò dàbẹ́ ni pé ọ̀rọ̀ tá à ń sọ àbọ̀rọ̀ tí wọ́n sọ ibi ó bà lára wa ò da ẹ̀ẹ́dẹ̀ kí wọ́n padà bí wọ́n lè rí i pé wọ́n ní ìsọkúsọ ni wọ́n sọ sáwọn náà sì dáhùn pé bó ṣe yé orí bó ṣe yé orí rè díẹ̀ tá a fi gé nu fún àǹfààní ẹni tó pè náà láti lè mọ̀ bóyá nǹkan tóun sọ bóyá ó nítumọ̀ tàbí kò nítumọ̀ ṣe ti yá bá ẹ náà hello salamu aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. táyé dáfà ló gbé yín padà eh. nípa eh, nǹkan tí èèyàn sọ eh, ẹ̀yìn ẹni ẹ sọ lẹ́ẹ̀kan ẹ̀ wọ́n ń sọ̀rọ̀ sí àfáà àti rọ́bìṣì àfáà tó kò dáa bóyá ẹni ẹ kò ní mímọ̀ ni kò dáa ìmọ̀ ìmọ̀ borí ìmọ̀ ni wọn ọ̀bẹ̀ ń bá àfáà ìjọ ìjọ nǹkan tó sọ kò dáa nǹkan tí mo fẹ́ kó mọ̀ nìyẹn tó wọn sọ jẹ́ rọ́bìṣì àfáà sọ ọ̀sọ̀ bẹ́ẹ̀ rárá kò dáa ó ti dáńgbà tẹ́pẹ́ yìí. ẹ jẹ́ kí n ṣe ìrànlọ́wọ́ kan fún ọmọ ìyá tí ó pèrè ẹ̀kan tí ó sọ̀rọ̀ bí wọ́n ṣe sọ̀rọ̀ mo tún bí ọlọ́run fún wọn lẹ́ẹ̀kan sí kọ́lọ́n kó bá mi túbọ̀ ṣe àlékún ìtọ́sọ́nà fún wọn kó túbọ̀ bá mi fi òdodo hàn wọ́n. mo fẹ́ rí fa wọn sínú àyà yìí èyí tí mo kà lẹ́ẹ̀kan sórọ́tún nìsa àyà fifty nine mo fẹ́ kí wọ́n lọ ka dáadáa bákan náà mo fẹ́ kí wọ́n lọ ka sórọ́tún hujurat àyà sixteen eléyẹn túmọ̀ sí báyìí pé kúl atu'allimuna Allaha bidinikum ọlọ́wọ́n ọba ni sẹ́yìn ẹ fẹ́ máa kọ́ èmi ọlọ́wọ́n ọba lẹ́sìn yìí ni ṣètì gbólóhùn ńlá lélẹ̀ awakọ̀lá fẹ́ júwe ẹ̀sìn fọlọ́hún ó ti explain ẹ̀sìn fún wa ó dẹ̀ ti rán ẹni tó máa kọ́ wa ó ti rán sí wa eléyẹn ti tó káwa náà juwọ́lẹ̀ láti tẹ̀lé zero hello. hello. hello. wa aleykum salaam. Ah, Abu Hanifa láti Ọbántòkò. láti Ọbántòkò à ń gbọ́ yín sà. ẹ jọ afa fi oṣù lẹ́tọ̀ yìí nàfẹ́ bá sọ̀rọ̀. wọ́n ń gbọ́. ẹ jọ ẹ̀rí tí àwọn afa tí wọ́n ń ṣe mọ́rìdì yẹn máa ń fún wa. òun ni pé wọ́n ní àná dín ní ìnáwó àwọn aláìsẹ́ ìsọ̀lù náà lànà lè yá àyíkalẹ̀ dínà àmọ̀nà sọ́lù àlẹ́yìn ọ̀fẹ́ lè mọ̀ kẹsì yìí wa. àbájọ ṣé ẹ ṣàlàyé àyà ìfún wa àti bí ó ṣe so mọ́ ọ̀rọ̀ mọ́lẹ́ nàbí orí ẹ̀rí wọn náà nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe púpọ̀ jazakumullahu khairan Abu Hanifa láti Ọbántòkò ṣẹ́rí àwọn baba wa Yorùbá wọ́n ní ẹni tí ó bá jogún kógún wọ́n ní tọ̀kìtàn ní irú ẹni bí a máa pa téèyàn bá ṣàfẹ́ fìdí ọ̀rọ̀ múlẹ̀ aṣáárín kankan sọ ṣáá eléyìí ti ó ti dájú ṣé àwọn pẹ́ tó fẹ́ parọ́ náà ẹni tó fẹ́ gbé nǹkan ní nǹkan tó fẹ́ pè ń tiẹ̀ ó náà parọ́ kí nǹkan ẹ̀ ṣáà fi jẹ́ tiẹ̀ lọ́nà ọ̀rọ̀ tó fẹ́ pa tó bá béèrè lọ́wọ́ àwọn tí wọ́n kó jọpọ̀ ṣe àsọ̀látò níjọ sunday sunday níbo líle wà nínú ẹ̀sìn wa wọn bọ̀lá náà bí ti ṣe bọ̀lá àwọn sàhábà ti ṣe àyá inna allah wa malaikatahu yusalluna ala nabiyyi ya ayyuha alladhina amanu sallu alayhi wa sallimu taslima aya tí wọ́n máa kà fún yín náà nìyẹn ana ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ń sọ sọlá tó fa nábì ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin náà máa ṣe sọlá tó fa nábì àwọn nítorí ẹ̀ náà náà ṣe ń ṣe torí pọ́lọ́ ń lo síga sọ́lù ẹ̀ṣẹ̀ lápapọ̀ òun náà nínú àwọn ẹ̀rí tí wọ́n máa ń mú wá fún ti mọ́lídì náà ni aya yìí náà Ana náà wọn tún fi nífẹ̀ẹ́ anabi náà àwọn dẹ̀ fi ń tẹ̀lé ìmọ̀ àṣẹ sọ́látù fún mi máa gbé orúkọ rẹ̀ lárugẹ. àwa wá ń béèrè lọ́wọ́ wọn wípé àwa ti gbọ́sẹ̀ àní islam sẹ́ kò yẹ kó làwa lóògùn àwa là ń fúnra wa ní wàhálà ṣe islam ó rọrùn gan tànàbí gan fi sọ pé inna dina yusur wala yushadda hadha dina ahadu illa ghalaba anabi náà islam ẹ̀sìn tó rọrùn gan ni ẹnìkan tún wá ní mú nǹkan mi wọnú islam kó tún máa wá lábọ̀ rẹ̀ lọ́rùn ní iṣẹ́ tọ́lọ́wọ́n bá wọn rán àfi kí islam jáde ẹ̀jẹ̀ gbọdọ̀ alikiyama sẹ́rí bí lè ṣe wáyé àlàyé lórí ẹ̀ ni wípé anabi tọ́lọ́n fi islam rán wa bá wa sallallahu alayhi wa sallam both theory and the practical anabi mú wa bá a ṣe fẹ́ ṣe rèé bá a ṣe fẹ́ ṣe rèé tó dẹ̀ tún ṣe táwọn sàhábà náà rí ọ̀rọ̀ sọ̀látù yìí tí ó wà nínú àyà yẹn àwọn sàhábà náà béèrè lọ́wọ́ anabi pé báwo ni ká ṣe máa ṣe ló bí táwọn fi kọ́ wọn ní sọ̀látù ibrahimiya anabi kọ́ni sọ̀látù ibrahimiya gbogbo ẹ̀yin yá ẹ̀yin bàbá wa ẹ bèrè lọ́wọ́ àwọn afọ àwọn ìmáàmù àwọn missionaries káàkiri ẹ sọ fún wọn pé ẹ mọ sọ̀látù ibrahimiya pẹ́ni tí wọ́n gbọ́ sórí rédíò sọ pé téèyàn bá ka ó ṣàkóbá fún un èèyàn nínú tàṣáhùdà táyàtà ń ṣe ẹ rí i pé wọn kọ́ yẹn wọn jẹ́ kẹ́ ẹ mọ̀ ntana àyà tó wá yẹn ń tó wá ṣàlàyé nìyẹn kò wá sọ̀rọ̀ nípa àsàlátù ṣíṣe àbí nípa mọ́lídì ṣíṣe àwọn èèyàn kan mú yẹn wọn fẹ́ tún mọ́ra wọn ni látara ìfẹ́ payọrọ mọ́ anabi sallallahu alayhi wa sallam wallahu ta'ala a'lam. ọ̀rẹ́ ẹ jẹ́ ká gba ìpè kan sí i ká kó lórí ètò fún tòní ẹ bá. hello. hello. waaleykum salaam wa rahmatulah. a gbọ́ yín. waaleykum salaam ẹ béèrè béèrè yín à ń gbọ́ yín àwa pẹ̀lú yín. ẹ àti àwọn olùsàfihàn wọn ṣe wọn kò ṣe ọlọ́run á máa túbọ̀ bá pẹ̀lú wọn. àmín ẹyin àwọn àgbàlagbà wọn ní ìjẹka bá àṣàrọ wí tó mọ̀ kò ìṣàrọ ẹni tó pèlè ẹ̀kọ́ yẹn tó lè jẹ́ pé àwọn àfa ọ̀hún bínú tó lè ṣe kí wọ́n ṣiṣẹ́ nìyẹn. gbọ́n bọ́n tí wọ́n kọ́ tẹ àná bí kò sẹ́ni bóyá rẹ̀ kúrò láyé nu wọn kájà ẹni tó bá ń tó sọ̀rọ̀ yẹn fúnra ẹ̀ orúkọ ẹni tó sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ àjùdín láti àǹtòpọ̀ ẹni tó sọ̀rọ̀ gbọ́n tí wọ́n dìtẹ̀ sánà bí àwọn àtìrandíran wọn ẹkún ni wọ́n sùn. ó dáa ẹ jẹ́ kí. ẹ ah, ṣe bàbá wa ẹ jẹ́ kí á mú kí àwọn bàbá tí wọ́n pè bàbá sọ́rọ́jù láti ọba tó kù kọ́lọ́n tó bàbá aṣàlékún dáadáa fún ẹ̀yin náà ẹ jẹ́ ká túbọ̀ fi àdúrà rẹ̀ ní lọ́wọ́ kágbà yìí pé àṣìsọ ni ohun tó sọ ọlọ́run ọba nínú àánú rẹ̀ ó lágbára àti fi mọ̀nà kó ṣàlàyé kó jẹ́ kó yé jùbọ́ àgàn pàápàá ṣe ń ṣàlàyé yìí lọ àdúrà ní káwa máa ṣe fún ọmọ ìyá wa yìí. Ah, ìdáhùn sí ìbéèrè kan tí ó tún wáyé ń bẹ̀yìn òun náà ni pé àwọn èèyàn máa ń ṣèbéèrè wọ́n máa sọ ń jọ eh, ànábì máa ń gbààwẹ̀ kó máa fi ṣọjọ́ bí ẹ̀ bẹ́ẹ̀ ni ìbéèrè kan tún nìyẹn ṣé ànábì máa ń fi àwẹ̀ ṣe ọjọ́ bí tó bá ti kọ́ ànábì máa ń gbààwẹ̀ lọ́jọ́ tí wọ́n bí ti ń ṣọjọ́ Monday tí wọ́n kódà ilé gan ẹ̀rí ń dín lé wọn lórí láwọn tí wọ́n ṣe mọ́lẹ́lì lórí wọ́n béèrè pé lẹ́tà ànábì fi ń gbààwẹ̀ ọjọ́ Monday ó lọ́jọ́ tí wọ́n bí òun ni tí wọ́n náà bá wá sọ pé wọ́n náà nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam máa bá Monday sunna nìyẹn ó dẹ̀ ti ń ṣe ó ti ń fi ìfẹ́ hàn sí anabi sallallahu alaihi wasallam nìyẹn wallahu ta'ala a'lam. ó rẹ̀ tó a bá ní ká ṣojú òpólẹ̀ àníparí ètò lónìí nọ́mbà imam isaac abulọ́rẹ́ muhammadu awa òun rèé zero eight zero three five seven five one four double six lẹ́ẹ̀kan sí zero eight zero three five five seven five one four double six ẹ pè wọ́n lẹ́yìn ètò alilal hospital abiolawe àti alami international school táwọn ní ìlọrin àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí adúpẹ́ àdúpẹ́ pé òkun ibi táwọn máa fi sí rèé lọ́sẹ̀ yìí tí ìjọba ìjọ ta láǹfààní àti pàdé ààbò ẹnìkankan o àkànṣe àlàyé kó lè yé gbogbo wa dáadáa ní ká sì mọ èyí tó ń jẹ́ òtítọ́ ká tẹ̀lé ká jìnnà sí irọ́ abdulwasi sulaiman ló kọ́ mi àpótí ọ̀rọ̀ masala.